بإحسان إلى يوم الدين اللهم صل وسلم وبارك على محمد وعلى آل محمد كما صليت وسلمت وباركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أقدر على ينفع أبلا تكون nínú ọ̀rọ̀ ìdájọ́ ẹ̀sìn alẹ́ yìí fóun náà ní ṣe pẹ̀lú ìmọ̀ jama'a òun náà ni ìmáàmátú wa ahkamuha àwọn òfin tó rọ̀ mọ́ àbí tó ní ṣe pẹ̀lú mímá jẹ́ ìmáàmù mímá jẹ́ ní táàtì síwájú wípé kó máa kírun fún àwọn jàmáà àkọ́kọ́ náà ọláwo ló ń bẹ fún jíjẹ́ ìmáàmù Jabir ọmọ Abdullah kíkì ọlọ́mọ bá ó ní òjíṣẹ́ ńlá sallallahu alayhi wa sallam ó sọ báyìí wípé lákàdá rúkọ́ ìfàtúnmí ummati yuqatiluna ala al-haqq zahirina ila yawm al-qiyamah títí tí ọjọ́ àlùkìyàmà ó fi tó kò ní ṣàìwà lórí ilẹ̀ àwọn kan nínú àlùkùmà yìí tí wọ́n ó máa dáàbò bo ẹ̀sìn lórí òdodo. Paul فينزل عيسى ابن مريم فيقول أميرهم تعال صل لنا. Ó láwọn tá à ń sọ yìí, orí òdodo yìí náà ni wọ́n máa wà tó ṣe léwu. Kálámọ̀rọ̀ ọmọ ànábì Ádámọ̀ bàjẹ́ tó bó ṣe léwu ká burú borí ilẹ̀ tó títí dijọ́ àjíǹde. àwọn ẹni eré tí ó máa wà lórí súnmù òdíṣà ìṣẹ́kù eléyìí ìró òdùnmọ́ fún wa wípé kò ní í ṣẹlẹ̀ wípé kígbà kan wá dé ká má kankan tí wọ́n ń pèpè sí òdodo ẹ̀sìn Islam òdodo sunna bó wò kí àwọn aláburú pọ̀ tó olórí eléyìí ni wọ́n máa wà títí kàmẹ́bí Isa tí ó fi tó bá wá sọ̀kalẹ̀ á wá bá àmírù wọn lẹ́ni tó ń pe òun ìsá wípé kóun máa bọ̀ kóun tóun jẹ́ àmírù fáwọn onígbàgbọ́ òdodo kóun ó dìde lórí àga àmírù ipò aṣáájú kóun fún ànábì ìsá nígbà tó bẹ́ pé ànábì ọlọ́run ó ní ànábì wá dáhùn pé rárá إن بعضكم على بعض أمراء تكرمة الله هذه الأمة قل النبي يسوع داون wípé nínú àpọ́nlé tọ́lọ́run ọba ṣe fún àlùkùnmá ẹ̀yìn àlùkùnmá ànábì sallallahu alaihi wasallam náà ni pé ẹ̀yin ara yín náà lẹ́ẹ̀ máa jẹ́ amir lórí ara yín lẹ́ẹ̀ máa jẹ́ imam lórí ara yín tó ń túmọ̀ sí pé bá nàbì Ìsá alayhi salam ó ti jẹ́ ní ọlọ́láwájú ọlọ́run ọba tó òun túmọ̀ wípé àpọ́nlé kan tún ń bẹ yàtọ̀ fẹ́ni tó bá jẹ́ ìmáàmù àwọn mùsùlùmí tóun fi ní láti fàsẹ́yìn wípé àwọn náà ni wọ́n kọ́ sí kí wọ́n máa jẹ́ ìmáàmù fúnra wọn. a jẹ́ pé <clears throat> gbogbo ẹni tá a bá wò láwùjọ wa tá a bá ronú kó máa jẹ́ ìmáàmù wa sí àpọ́nlé la ṣe fún onítọ̀hún ká máa wá bẹ ọlọ́run kóun náà ó pọ́n ẹ̀sìn Islam tó ń tarẹ̀ rí àpọ́nlé yìí kóun náà ó pọ́n ẹ̀sìn ọ̀hún ó ṣe ní láàmú púpọ̀ wípé èyí tó pọ̀ nínú àwọn tí wọ́n jẹ́ àáfàá nílẹ̀ wa ń bí tí máa fẹ́ du ipò àpọ́nlé yìí ohun típò náà fi máa tọ́ sí ni ọ̀pọ̀lọpọ̀ ohun òní lára àbùkù ni wọ́n ń túbọ̀ kó bá ipò tí wọ́n máa ń dùn tó jẹ́ pé lẹ́yìn tọ́pọ̀lọpọ̀ ọba jẹ ìmáàmù ọ̀hún tán ìdàkejì ohun téèyàn rò ní pé yẹ kó jẹ́ ìwà tá a bá lọ́wọ́ ìmáàmù òdodo la máa ń bá lọ́wọ́ àìjẹ́ bẹ́ẹ̀ ipò ọ̀wọ̀ ni ẹni ọ̀wọ̀ sí ló tọ́ sí. Àfà wa ń bá ọ̀rọ̀ lọ, ó ní mani al-haqqu bil imama, al-aqra'u am al-afqah. Ó ní ta bá fẹ́ ti èrè síwájú tó kọ́ máa jẹ́ imam fún wa, ta ni kò náà tọ́ sí jù. Ǹjẹ́ ẹni tó mọ Kùránì jù ni àbẹ́ni tó nímọ̀ jù? <clears throat> Torí nǹkan méjì ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n jẹ́ ní zamani wa yìí èèyàn lè jókòó ti lárúbáwá kó máa sọ lárúbáwá kó má mọ̀ kùránì kó má mọ̀ dájọ́ ẹ̀ eléyìí wà fún ikú pọ̀ nínú àwọn tó lọ lé kéwúlẹ̀ wà tó jẹ́ pé lárúbáwá tí wọ́n kọ́ kíra ògùn wọn tó ń kó jọ àti kùránì àti dájọ́ ẹ̀sìn ìkankan lè má sí ní agbára ẹlòmíràn bẹ́ẹ̀ ló ṣe é ṣe kéèyàn ọmọ lárúbáwá kó mọ kùránì kó há kùránì ṣùgbọ́n kó má ní ìkàkún fọ́rọ̀ ìdájọ́ ẹ̀sìn ó túmọ̀ sí pé tí wọ́n bá dojúrú gan kò mọ̀ dájú ọba àṣẹ tán rẹ̀ yàtọ̀ sọ́rọ̀ ọ̀run àwọn nǹkan míì tó ní í ṣe pẹ̀lú àlámọ̀rí mùsùlùmí tí wọ́n á máa béèrè tọ́sọ́nà pé báwo ni ká ṣe ṣe báwo ni ká má ṣe ṣe ó ní ṣe pẹ̀lú ni o ọ̀rọ̀ bá ṣe ni ọ̀rọ̀ lọ́kọláya ni ọ̀rọ̀ bá ṣe pín ogún bá ṣe kó ẹbí ẹlòmíì kéwú ṣùgbọ́n kò nímọ̀ kankan nípa nǹkan wọ̀nyí ó sì lè há torí náà ńgbà sọ wípé <clears throat> ẹni ọ̀wọ̀ ni ó jẹ́ ìmáàmù ṣẹ́ni ọ̀wọ̀ abẹ́ni ọ̀wọ̀ nípa pé òun ló nímọ̀ jù torí pé ó ṣeé ṣe náà bó ṣe ṣeé ṣe kára ẹni tó há kùránì tí ò nímọ̀ bẹ́ẹ̀ náà láàlẹ́ rẹ̀ tó nímọ̀ tó mọ̀ dájú ẹ̀sìn tóun náà ní há débi tó kó dé kò sì ní mọ òfin a fẹ́ ká ó ní the ahadul ilmi fi hadhihi al-mas'ala mazhaba ìpín méjì làwọn onímọ̀ <clears throat> nípa ọ̀rọ̀ yìí eh, àwọn kan ní al-awla bil imamati al-aqra àwọn kan ní ẹni tó bá mọ kùránì jù ìyẹn ni pé tó ha sórí tó sì mọ òfin tá a fi ke òun ló tọ́ sí jù ní pé kó jẹ́ ìmáàmù kódà tó ń tọ̀ wọn ò bá jẹ́ onímọ̀ ẹ̀sìn ó lè ṣe àwa lè mọ̀ wípé ṣéèyàn á máa há quran ṣé a mọ quran pé tí ó sì ní jẹ́ onímọ̀ ẹ̀sìn bẹ́ẹ̀ àti sọ́darí sì wípé ọ̀tọ̀ ní ká quran sórí ọ̀tọ̀ ní ká mọ ìdájọ́ ẹ̀sìn ẹni máa mọ̀ dájọ́ ẹ̀sìn sí pé sí ìmọ̀ hadith bí usul al-fiqh táwọn afá máa fi ń yọ ìdájọ́ ẹ̀sìn ẹni tí ò bá máa gbélé yìí ògede kó há Qur'an sórí àáfà ni níbi tọ́lọ̀ ní kò ní òfà dé ṣérú ẹni yẹn ló lọ́lá jù kó ká sì síwájú kó kírun fún ni àbẹ́ni tó nímọ̀ tóun lè má mọ Qur'an tó ṣùgbọ́n gẹ́gẹ́ bí tí mo sọ ẹni yìí ní. <clears throat> àwọn ìpínkẹ nínú àwọn àfa wọn ní ẹni bá mọ kùránì jù kí nìdí àwọn tọ́ka sí hadith Abu Sa'id al-Khudri tó ní òjíṣẹ́ ọlọ́run bá ń sọ báyìí nípa àwọn mẹ́ta kan ó ní ìdákánú sàláàtà fẹ́lẹ̀ ummahum ahaduhum wa ahaduhum bil imamati aqra'uhum ó ní táwọn èèyàn bá ti kó mẹ́ta tí wọ́n jọ wà láàyè kan afẹ́kún jọ máa kírun jọ̀mọ́ a sì fẹ́kẹ́ nìkan nínú àwọn mẹ́ta yẹn kó máa ṣáájú kírun fún wọn. iṣẹ́ yìí ó kọ́mù láàárín àwọn ọmọ ìyá wa tí wọ́n jẹ́ Haúsá púpọ̀ wípé ibikíbi tẹ́ bá ti rí wọn fún ọ̀bá ju èèyàn kéréje lọ láàárín wọn. Eh, tí mọ́ṣáláṣí ò bá tún kù sí wọn ò ní kọ̀ọ̀kan fi òkúta dá ààyè kan tí wọ́n ti máa ṣe ìmọ̀jọ̀ náà ìṣe dáadáa ni ká dọlọ́hùn kọ́lọ́hùn jẹ́ kó gbilẹ̀ láàrin tiwa náà ara tí wọ́n ní kàkú fọ́rọ̀ ọ̀run ṣẹ́rí kò sí bẹ́ẹ̀ ṣe máa ní kàkú fẹ́sìn tọrọ ìgbésí ayé ń tọ̀mú náà ò ní ojútùú torí pé ẹni fẹ́ dáàbò bọ̀ ẹ̀sìn ẹ̀sìn tó fẹ́ dáàbò yẹn tó fẹ́ dáàbò bò yẹn òun yóò dáàbò bò òun fún rẹ̀. tá a bá ti pé mẹ́ta tá a dẹ̀ fẹ́ kírun jọ̀mọ́ ó di dandan ká máa ronú kan ta ló mọ tírọ̀ ọlọ́run bá jù nínú wa. nígbà tá a bá ti fi ẹ̀mí mú ẹnìkan tó ń lo mọ tírọ̀ ọlọ́run bá jù a fẹ́ akọ̀ tí wọ́n bá bi wá lérè pé ta ló lórí wa ó súnmọ́ afẹ́ tọ́ka tó ń tọ̀hún. ìyẹn ló máa ń ṣẹlẹ̀ ní gbogbo agbóbi tó àwọn sábà ti wà ẹ rí i pé wọ́n máa wọ ẹnìkan níwò pé òun ló lórí àwọn. Now, Anabi sallallahu alaihi wasallam wọ́n wà á hákùn bil imamati aqra'uhum. Ó lẹ́nu tó wá lẹ́kọ̀ọ́ sí pé kó máa jẹ́ ìmáàmù fún wọn jù. Òun náà ni ẹni tó bá mọ Kùránì kejì. fi jẹ́ pé nínú fẹ́ ká pilẹ̀ kí àkókò tó dùn wọn á jù téèyàn bá jẹ́ ọmọdé nì téèyàn bá dàgbà kò bọ́ ṣùgbọ́n torí pé téèyàn ń rò èyí téèyàn dì sẹ́yìn ó pọ̀ púpọ̀ àgbàlagbà máa yára gbàgbé nǹkan tó ń há téèyàn bá ti há láti kékeré a máa jókòó sórí ẹ̀mí dáadáa arábìnrin mi ti jẹ́ pé kẹ̀tìlẹ́wọ̀ eight sixty ọlọ́run tó jẹ́ fún ọ pàtàkì pé kò ha Quran ò kò pẹ́ jù kò sígbà tí èèyàn ha tí ò rí dáadáa ti ṣe kódà tó bá kú dọ́kọ̀ tí yẹn wọ sàrè ṣùgbọ́n ẹ jẹ́ ká gbé àwọn ọmọ wa lóògbé pé kí wọ́n tètè ha ọmọ tó bá tètè ha láti kékeré kíké ojoojúmọ́ kódà ó lè má ní ibi pé ó máa tọ́ lọ títí títí títí kó tó máa rí kà nítorí náà ẹni bá ní kùránì lórí báyìí òun náà ni ó tọ́ sí jù ó jẹ́ imam lọ́dọ̀ àwọn ìpín kìíní àwọn àfà gẹ́gẹ́ bí tí mò ń sọ wọ́n sì fi hadith yìí wọ́n fi ṣe ẹ̀rí fàmẹ́gbè ni ẹni mẹ́ta tó bá jọ wà wọ́n fẹ́ kí jẹ̀mọ́ kí wọ́n yàn kan nu wọn ní imam ó sì jẹ́ ẹni tó ní kùránì lórí jù mọ́ wọn bẹ́ẹ̀ náà ló sọ nínú hadith míì حديث wà صحيح مسلم muslim àti sunan abi dawud ó ní ya ummul qawma aqra'uhum li kitabillah ó lẹ́ni tí ó máa ní ìdí àwùjọ tí wọ́n bá ti fẹ́ kírun jọ̀mọ́ òun náà ni ẹni tó bá ní kùránì lórí jù fa in kánú tó kẹra àti tàwàá fa a'lamuhum bis-sunnah ó ní kó bá wá jẹ́ pé bákan náà ni gbogbo wọn jọmọ kùránì àjẹ́ pé ẹni tó bá tún fi ìmọ̀ súnà ta àwọn yòókù yọ jíjẹ́ ìmáàmù tún kọ́ sóhun ju wọn lọ ìyẹn ni pé tá a bá gbọ́ kìrá eléyìí ó mọ hara fi pè ó mọ òfin tẹ̀jú ìdúró láàyè ẹ̀ agbọ́tẹnì náà bẹ́ẹ̀ náà ni ṣùgbọ́n kan nímọ̀ súnà jù kan lọ àjẹ́ pé èyí tó nímọ̀ súnà yẹn ó ti ní ọlá lórí èyí tí ò nímọ̀ súnà ó ní tí wọ́n bá tún wá jọ ṣe dọ́gbandọ́gba níbi ìyẹn náà ìyẹn ni pé wọ́n jọ mọ kùránì bákan náà ni wọ́n jọ mọ súnà nábì bákan náà ni a wàá béèrè pé ta ló kọ́kọ́ ṣe hijira nínú àwọn méjèèjì ta ló kọ́kọ́ fi mọ́tà sí sílẹ̀ wá sí Mẹ̀dínà a jẹ́ pé òun tàn ó wà nínú àṣàgbẹ̀ fóònù àwọ̀ mi àwọn ẹni àkọ́kọ́ tọ́lọ́run ọba ní àpọ́nlé àjùlọ tọ́ sí so àpọ́nlé yẹn àá fi fún níbi jíjẹ́ ìmáàmù náà wọ́n bá ti dọ́gba níbi ìránì mímọ́ wọ́n dọ́gba níbi súnà mímọ́ tó bá wá jẹ́ pé wọ́n tún dọ́gba ìgbà kan náà ni wọ́n tún jọ ṣe hijirawa tó Mẹdínà á wò ta ló ṣáájú gba Islam nínú àwọn méjèèjì lẹ́yìn eléyìí ànábì wa ní wàláyà ọmọnà rọ́jùlọ rọ́jùlá sí sòtọ́ nìkan ẹ wá lọ mọ̀ o ó ṣe é wọ̀ kéèyàn ó fẹ́ gba wájú ẹnìkan ṣe ìmáàmù níbi tó ti jẹ́ pé òun tọ̀hún ni aláṣẹ kí n ṣe àlàyé ọ̀rọ̀ díẹ̀ nínú ìkan nínú àwọn ìjókòó tá a ṣe mo sọ wípé. ìbájẹ́pá fẹ́ kí ìwọ̀n ọdún ọlọ́run wá pé kí bàbá Tinubu kó wà láwùjọ wa níjọ náà tí ìmáàmù wa bá jẹ́ ẹlẹ́kọ̀ọ́ kò Tinubu á ti Tinubu síwájú ni pé yẹta ẹ̀yin là ń retí ká ṣe ìfọ́mà torí ọ̀rọ̀ yìí kó má ṣe bọ́ síwájú ṣe ìmáàmù sẹ́nìkan níbi tó bá ti jẹ́ aláṣẹ tó túmọ̀ sí pé aláfẹ́ kí wọn jọ náà local government chairman ó wà níta ṣe pé tẹ́rìtì la wà yìí àwa náà wà níta àpàdé níbì kan àwọn máa ń sábà sọ wípé ẹ̀yin àfà ìbọ́síwájú nípa pé àwọn gan ò fẹ́ ẹ̀ mọ̀ wípé àwọn láṣẹ láti bọ́ síwájú wa kírun níbi tí wọ́n bá ti jẹ́ aláṣẹ. nínú nǹkan tí a sọ ikú jẹ́tọ̀ táì mọ̀kan ò jẹ́ kí wọ́n mọ̀ ni pé tọmọbìnrin kan bá wà láwùjọ tó fẹ́ lọ́kọ tí ò níwọ̀ níyì bí ọmọ tó bá jẹ́ pé wọ́n bí lọ́mọ àdè kò ní bàbá tó lè fi lọ́kọ àbí àwọn tí wọ́n jẹ́ aláṣẹ fún un wọ́n yapa sí ẹ̀sìn Islam tó ń ṣe ó dẹ̀ fẹ́ lọ́kọ àní nínú tí Ọlọ́run bá fún àwọn aláṣẹ tó bá jẹ́ mùsùlùmí òun ni pé wọ́n lè fi irú ọmọ bẹ́ẹ̀ tí wọ́n ní kó mú ẹni tó wù wá wọ́n fi lọ́kọ torí pé sultan ló ń tọ̀gbọ̀ jẹ́ lórí tẹ́lifì yẹn bákan náà ló ti jẹ́ pé ó láṣẹ pé nínú tẹ́lifì yẹn tí àwọn aráàlú yẹn bá kóra jọ aládùúgbò yẹn kóra jọ bóyá ní ìvẹ́ǹtì kan àwa pàdé ní gbàgede kan àsìkò ní wá tó ìmáàmù àdúgbò abọ́sẹ́yìn fẹ́ni tó jẹ́ local government chairman ṣùgbọ́n nípa pé àwọn náà ò ní kàkún fún ọ̀rọ̀ ẹ̀sìn wọn kì í sábà fẹ́ bọ́ síwájú so ànábì ṣe léèwọ̀ pé kéèyàn torí fóun lórí mímọ́ kó wá bọ́ síwájú ẹ̀ tó bá jẹ́ aláṣẹ àdúgbò àbílì kódà ó ṣe ní ìwọ̀n wípé ká gba wájú baálé ilé nínú ilé ẹ̀ tábá wá kíkan nínú yín ẹ̀ àsìkò òun wá pa ọmọ bẹ́ẹ̀ àwa ni a kátó dé mọ́ṣáláṣí wọn á ti kírun ẹ̀ka kì í lé kálàfẹ́ lé ẹni tó ń gbàlejò wa yẹn tó bá jẹ́ onímọ̀ lásìkò òru bá tó kò gbọ́dọ̀ ní ó yá ẹ̀tọ́ sẹ́yìn òun onílé ló máa sọ fún pé ẹ̀sà àfúnilé láǹfààní kẹtọ́ síwájú fífi yé wa tó àwa tá a nílé aláṣẹ lórí kódà tí ó ń tọ́ ọ̀rọ̀ àmọ̀ sí fáátíà àbọ̀ fáátíà náà kí o tó ọ̀rọ̀ aṣáájú ẹ̀dá ni ẹ rí i pé tá a bá ń tó nígbà náà bí ṣe ní ká tó à ń jà sí onímọ̀ ṣẹlẹ̀ òjíṣẹ́ ńlá fi pín nípìn tó bá ìyọnu ọlọ́run ọba mu ó ní wala yaq'ud fi baytihi ala takrimatihi illa bi idhnihi bí ó ṣe lẹ́tọ̀ọ́ pé ká bọ́ síwájú ẹnìkan láti ṣe ìmáàmù níbi tóun ti já aláṣẹ àbí nínú ilé ẹ̀ bẹ́ẹ̀ náà ni ò lẹ́tọ̀ọ́ pé ká dédé jókòó sáàyè tí wọ́n bá máa ń rìzáàbù àyè tí wọ́n yọ sọ́pọ̀ fèèyàn kan pé ààyè ọlá ẹ̀ ààyè tí ipò tó dì mú tí wọ́n fi kẹ́ ipò yẹn kódà bó bá jẹ́ ọmọ tó wọ ẹ̀yìn yìí tá a bá lọ bá láàyè bí tó ti ń ṣọlá òun ni ó pè wá sí orí ìjókòó yẹn àní sọ pé nítorí ká ti dá àpá àfún ọmọ wa ni káwá fọ ọ̀rọ̀ sẹ́yìn tá a bá wọnú ilé ẹ̀ àwọn ìyàwó àwọn ọmọ ẹ̀ wọ́n ti mọ tí àkàrẹ́ pé dáàbì nìkan ló máa ń jókòó síbẹ̀ ẹnì kọ̀ọ̀kan nu wá nílò àwọn àyè bẹ́ẹ̀ nínú pálọ̀ jẹ́ pé wọ́n fẹ́ gbóúnjẹ yín ìgbà náà máa ń jó sí ọmọ kan bá ń ṣe lẹ́nu wọ́n á lè di láì dáàbì tó ẹni bá jẹ́ àáfà ẹni àbí kí ló lè wò kó jẹ́ tíṣẹ̀ ẹni tó bá wá ní wálé tó bá jẹ́ lẹ́kọ̀ọ́ irú àyè yẹn kò gbọ́dọ̀ dédé lọ jókòó síbẹ̀ àti kó jẹ́ pé ẹni tó nílé ló ọfẹ pé máa bọ̀ ní báyìí tó ẹwà islam nìyẹn téèyàn bá lè mú gba ohun tí wọn yìí lò àpọ́nlé á máa báyàn lọ́pọ̀ ààyè ẹni tí ò bá lé léyìí tó wá jẹ́ pé ìwé nìkan ló kà èyí tó yẹ kó kọjú sókè ilẹ̀ yóò kọjú ẹ̀ sí la ṣe ní ẹjẹ́ ká fi kéwú ojúlówó kéwú ká fi bọ́ àwọn ọmọ wa ó lè gbé ẹwà ìsì ẹwà Islam ó gbé jáde nínú ìhùwàsí wọn so eh, ibi ni mo máa dúró sí lálẹ́ yìí nítorí pé a ní ìbéèrè kan lẹ̀ tí mo ṣèlérí pé mo fẹ́ tìtì ní èyí òun náà ni pé ẹni tó wọ mọ́ṣáláṣí tó ń san gbèsè irun kan lọ tí wọ́n wá gbé ìkọ́ máa irun tí wọ́n fẹ́ kí n sì kí ni kó ṣe ẹ jẹ́ ká kó pé wípé ẹni tí ò tí ì bẹ̀rẹ̀ ẹ̀rùn tó fẹ́ san gbèsè ẹ̀ ó wá gbọ́ pé wọ́n fẹ́ ṣe ìkọ́mà kí ni kó ṣe àpòrò pàtíyanjú kíkí náfìlà òṣè náfìlà àti gbọ́yìn yìí pé a gbọ́dọ̀ bẹ̀rẹ̀ náfìlà tí wọ́n bá ti ṣe ìkọ́mà èyí tá a ti ń kí lọ téèyàn bá ní ìfọ̀kànbalẹ̀ pé òun máa ti parí wọn tó ṣe tàbíbírẹ́tì rẹ̀síráàm kò ti parí tọkùn ò bá balẹ̀ síbẹ̀ kò jà ìyẹn náà sílà irú ọ̀ràn ọ̀yàn wá ní ìbéèrè yìí àlàyé ẹ̀ àmú láti inú àlàyé táwọn àfáà ṣe lábẹ́ ọ̀rọ̀ àmẹ́jì kan tó sọ pé ìdá òkè mẹ́tẹ̀ẹ̀sọ̀lá tí wọ́n bá ti ṣe ìkọ́mà fún ìlú kan Ah, òsì sí ìrùn tí wọ́n máa ń ṣe ìkọ́mọ̀ fún inú ọmọ yẹn náà mọ̀ ah, ó ní sọlá sọlá àtá kò gbọdọ̀ sínú ní ìmọ̀ ilal maktuba ṣẹ́rí gbólóhùn ilal maktuba yẹn eh, àwọn àfáà tu lọ́nà tó ju ẹyọ kan lọ nínú ìtumọ̀ ẹ̀ ni pé àyàfi òun tó bá jẹ́ wọn tó bá jẹ́ ní tó ń sọ ni pé wọ́n bá ti pe ìkọ́mà ìrun ọ̀nà yàn kan kò gbọ́dọ̀ kírun ní ìmọ̀ àfihàn tó bá jẹ́ ìrun ọ̀nà yàn ẹni tó fẹ́ san gbèsè àgbọ̀yé ti pé tóun bá bọ́ fẹ́jẹ̀ kan tóun ń san gbèsè yẹn ìṣe tóun ṣe ò tí ì tako ọ̀rọ̀ ànábì ẹlẹ́kùnṣe wa ṣùgbọ́n èyí tó pọ̀ mọ́ àwọn àfáà wọn ni rárá wọn ní ilé tó bá yẹn àwọn gbọ́yé sí alẹ́tí òkèèmẹ́tì almaktuba alhadira kó má ti rìn ní ìmọ̀ àfihàn ọ̀ràn yàn tí wọ́n pe ẹ̀kọ́ ọmọ ẹ̀ ní púpọ̀ nínú àwọn àpá wọn gbọ́yé sí wọ́n nídìí ni wípé a nígbàgbé ànábì ráwọn ẹni méjì kan wọ́n ń kírun jọ̀mọ́ lọ́wọ́ àwọn wá dádúró wọn bá wọn kírun jọmọ ó wá bí wọn léèrè pé kí ló ṣe àwọn ní ìkọ̀ọ̀kan nínú àwọn ti kírun níbi táwọn sọ̀kalẹ̀ sí ànábì wa ni tó bá dijọ́ mi tẹ bá ti dáhùn kí níbi tẹ wà lọ́hùn tẹ wá wá síbi táwọn jọmọ kan ti fẹ́ kírun ẹ bá wọn kírun kí nìdí ni pé a fẹ́ ká máa ronú tí ò dá sí rẹ ni látara ìbá ìmáàmù kírun so dídúró wọn yẹn àṣetánì lè yàgò ó fi san tí ò tọ́ sí ìmáàmù àtàwọn jọmọ́ ẹ̀ lẹ́nu pé bóyá àwọn ará bí yóò fẹ́ bẹ́ẹ̀ kí ẹ̀rùn ni so àwọn afá kan ní ẹni tó ń kírun tó ti jẹ tẹ́lẹ̀ tí ìmáàmù bẹ̀rẹ̀ ìkọ́ máa ẹ̀rùn tó ń fẹ́ kí wọ́n ní kó gbóhùn yẹn tì kó jọyìn èyí tí ìmáàmù fẹ́ kí kó wá fàníyàn ìrun tóun fẹ́ san gbèsè ẹ̀ kó fi jọyìn ìmáàmù rẹ̀ lẹ́yìn tí ìmáàmù bá wá sálámọ̀ kó wá dìde kó kí èyí tí ìmáàmù ṣẹ̀ tí ń tiẹ̀ ń sìn pé ó bẹ́tà fún bẹ́yìn ṣùgbọ́n ẹnu ò fẹ́ gbà á láti sọ wípé ẹni tó dáhùn ọ̀ràn ọ̀yàn kí yẹn wípé kò nírun yẹn bá a ṣe máa fẹ́ sọ fẹni tó dáná fílà kí pé dídí àlọ́ ṣe ẹ̀dákùn sọ̀rọ̀ ìpẹ́ à wọ́n ní tó dáa jù tó súnmọ́ ń ta tó jòdòdó jù òun ni pé ẹni tó fẹ́ kírun ọ̀ràn yìí má dàkí yẹn kó má dàkí kó pàtì tí ò bá ì sí ìbẹ̀rẹ̀ èmi kò bẹ̀rẹ̀ tó bá ti bẹ̀rẹ̀ kó já kó jọ ìrìn jọmọ́ pẹ̀lú àníyàn ìrún tó fẹ́ sọ yẹn kó bá wọn kí jọmọ́ yẹn péyẹn ló sun wọn jù ok so kí yẹn máa jẹ́ àlàyé ìbéèrè tàbá so tàbá rí ìbéèrè lẹ́yìn number one number two bismillah àmín. yes ẹni tí ó bá nílò ìpìlẹ̀ láti ara lé ẹni tó ń bí ẹ̀sùn ẹ̀wá bàtà ẹ̀wá fúdà dábàlá. For example, ìlú àgbò mọ́sálásí òun náà ni ó lórí mọ́sálásí òun. Ṣé a máa wá wo àkọ́kọ́ yẹn ẹni tó ti ní pé àdìsí sọ́dọ̀ tó wà nígbà pé ẹni tí ó tọ́ sí máa bùrọ̀ tó ha tó ha. Quran. So, ìmáàmù mọ́sálásí tó jẹ́ aláṣẹ mọ́sálásí òun ti ní qualification méjì. Then, káàmù àmì local government tí mọ́sálásí yẹn wà lọ́jà. Tí ìmáàmù yẹn wá pélé àdìsí yẹn, báwo ló ń jẹ́ lò tí ó máa sọ kí ìmáàmù yẹn kọ́ sí ayẹ̀ kí káàmù yẹn kọ́ síwájú tó lè rọ̀ pé káàmù àbẹ́yà ká jà ẹ̀ gan Okay. Um, territory téèyàn ń control ó máa ń wọnú ara wọn ṣùgbọ́n téèyàn máa jẹ́ aláṣẹ lórí ibì kan jọ lónìí lọ wọ́n tó dùn ẹ̀ tí chairman bá wá kí wa nínú mọ́ṣáláṣí territory ká wà territory ẹ̀yìn pé nǹkan tó bá fa gbogbo òòlù pọ̀ ṣe ń gbọ́ mi tá a gádà síbì kan tó jẹ́ ọ̀rọ̀ gbogbogbò òun jẹ́ aláṣẹ lórí ẹ̀ ju ìmáàmù mọ́ṣáláṣí lọ pọ̀ tó bá wá kí wa nínú ilé wa tòun ti bó ṣe jẹ́ chairman àwa ní àṣẹ lórí ilé wa ju òun tó wá kí wa lọ ṣe pé ilé wa wọnú tẹ́rìtìrì ẹ̀ adáláṣẹ nínú ilé wa ju bó ṣe jẹ́ aláṣẹ ń bẹ̀ lọ ìmáàmù mọ́ṣáláṣí rọ́kìp kódà tí ò bá mọ kùránì tó sheikh lágbájá dr tamado mọ́ṣáláṣí tó ti jẹ́ ìmáàmù tẹ́ǹgbọ́ ó jẹ́ aláṣẹ níbẹ̀ ju ẹni tó há kùránì jùlọ tó nímọ̀ jùlọ tó wá kí ẹ̀rùn mọ́ṣáláṣí yẹn lọ. ṣé ti clear? alhamdulillah. aleykum salaam wa rahmatulahi wa barakatuh. náà tí ò kí ní jọmọ́ hmm. náà wọ́n dá sí nígbà tí ò sí àǹfààní káyẹ náfílà lẹ́yìn ìrun asr ẹni tó wá jẹ́ pé ó ti dárun asr ti tẹ́lẹ̀ ó wá jẹ́ mọ́ṣáláṣí tó fẹ́ kí ìrun asr ní jàmáà tó láǹfààní kó jọ́ìn wọn nígbà tí wọ́n ní kò sí náfílà lẹ́yìn asr a ti ṣàlàyé pé àkọ́kọ́ náà bí máa sọ pé kò sí náfílà lẹ́yìn asr yẹn eh, kò correct àǹfààní náfílà wà lẹ́yìn asr tí kì í bá ṣe pé a ti lọ́nà fúlàní lára débi pé òun ti ń pupa ó ti ń múra tí wọ́n máa sọ kalẹ̀ ṣùgbọ́n torí pé ìtúpọ̀ náà àwọn aláìmọ̀ kan wọ́n máa ń lọ́nà fúlàní lára bí káàyè yẹn la ṣe rí àkọsílẹ̀ pé Sayyidina Umar ó máa ń kọ́ fún wọn ṣùgbọ́n ànábì fúnra rẹ̀ máa ń kí násìlà lẹ́yìn àásọ̀ ṣẹ́ni bá fẹ́ yan násìlà lẹ́yìn àásọ̀ tó bá yára yàn án kò ṣe wọ̀ ìyẹn ìkan nídàkejì ẹ̀ẹ́ irú náfílà yẹn kọ́ ni eléyìí tá à ń sọ yìí eléyìí tá à ń sọ yìí sì kì í ṣe kókò yan kókò déédéé yan náfílà kan ó fẹ́ fi sásìkò tó ṣe é wọ̀ ó fà níyàn náfílà kírun ọ̀ràn èèyàn ni ó yàtọ̀ sí ti a lè sọ pé à wọ́n kí sásìkò tí náfílà ṣe èèwọ̀ tó clear alhamdulilayi nípa kọjọ́ sí lọ sorry sir máa ń ní tẹ̀ǹtà máa ń sọ àfẹ́jìlé ìmọ̀túré yìí ìṣáì kọ́lọ̀run sọ àtàyọ̀ ọ̀la ọ̀la ń jímọ̀ àbí kò láìpì ìta ní ìjòkó lẹ́yìn ìrìn jímọ̀ ìṣàlọ́ so subhanahu wa ta'ala أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك. هذا الكشف تبقى وبعد يدخل بتكوايه كاشبيرين. نعم حسين فاكر. ẹni tó kọ̀ láti ìdíje tó wà lẹ́yìn. ìyẹn lálẹ́ ṣọ́là ni first àti ṣe kọjá yẹn alẹ́kùn ìṣẹ́lá àti bẹ̀rẹ̀ kẹ̀.